Ah, ah. ṣé àsìkò kíka ààyè ènìyàn ìlú ti dé ni ah, ó jọ wípé kíka ààyè ènìyàn ìlú ń lọ lọ́wọ́ ni. Hmm. wọ́n ń ṣiṣẹ́ takuntakun